الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته كلا تعرفين في ذلك وني náà ni sharu masail jahiliya kíra bàbáwa muhammad bin abdul wahabi kíra sáwa sáré alfawzan ibn alfawzan ibn abdullahi alfawzan tó ṣe ṣírú rẹ̀ ìkọ́ tí ń kọ́wa náà ni pé àwọn àfisí àwọn jahiliya àwọn kìtìbí jọun àti àwọn tó ń pé ìfisí wọn ti ti wọn ti sí ẹlọ́nà ti bìjẹ̀ ìdájú bẹ̀rẹ̀ ṣàkùn mọ́sára fìfìfì àti ẹgbẹ̀rẹ̀ orí bí i máa kìí gbà yìí fẹ́yìn ṣàlìhìm lè ìbìtàlẹ̀ ṣíkùlá ìjọba wọn ìtẹ̀tọ́ wọn ẹni pé àwọn kó ìyapa àbí ààyè bá ṣẹ̀ríà ọlọ́run tó máa ń dọ́gbọ́n gbogbo ìgbà láti rí pé ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbẹ́ ni àwọn ẹni ọlọ́run ọba wọ́n dá wa nírọ́ wọ́n pè wọ́n ló pùrọ́ wọ́n máa dọ́gbọ́n bí ọ̀rọ̀ sọ fún yín lánàá pé àwọn ti dàbò ríra ìmáàmù Bukhari mọ̀mọ́ wa pé da Aisha radiyallahu anha gbígbà pàṣẹ ní ti sẹ́ni wọ́n gbogbo tí ó rí pé àwọn nǹkan gbé lọ́wọ́ ni

bẹ́ẹ̀ ni ẹni máa ń plan aburú fún ni ọlọ́run ọdún ṣe ọlọ́run máa ń plan aburú fún un lórí ẹni ṣúgbà rẹ̀ ni torí pé ọlọ́run bá ń bá jà wọ́n àti ọlọ́run bá sọ orí fún ìka kó máa bínú ó ń ṣe ra rẹ̀ ni ọlọ́run bá lọ́gbọ́n tó ó ń kọ́ yẹn náà kọ́ ló sọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ ọlọ́run bá ṣe fún ó ti yé wa ìtàlíhì ní ìtàlẹ̀ ṣe إهمال هي الظاهرة والباطنة في كل ما جاءت به الرسل بما جاءت بتقمى أتقوها أتقوما هذه الدنيا تتجانو في ما جاءت به الرسل نتاو سلام قلوا قلت بعدانو كل بعد صديقه بقوله تعالى عنهم قلوا رأيهم مكروا مكر الله

من أهل الجاهلية من الكتابية كتابيين والأميين والصابيين والمؤميين منه إشفي شيوى أهل الجاهلية منه وتعفيف لم يجي اليهود النصارى أتوالاي مكانوا وكفر قالمين أم حيل هي في تقدير شرع الله سبحانه وتعالى هنا بيتي وجبنا وجبنا níbi pé àwọn chẹ́ǹjì ṣẹ̀ríà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìtàkálòs mínú ó wọ́n lè bá bọ́ mbẹ́ wà ìfẹ́lú kúfúròhìm ìdọ́láàlìm àdìmá múṣẹ́ ìwà kẹfẹ́rí wọn àti ìwà ìṣiná wọn da annahum la yaqdiruna ala masariha tulun wal dukkan directly وكمان بيجاوموا لدود راح يرجعون الى حيل خفي ماك وعد ويزول سبي وان دعوا بطكما اما بطكما ماك الاتليت هو يتلي بروكو من ذلك قول الله تعالى عنهم قوله تعالى عنهم لا نقول مكروا ومكر الله والله خير الماكرين wọ́n dì sí ọlọ́run sí fífò ọlọ́run bá sì bẹ̀rẹ̀ ní máa tètè lọ jùlọ ọmọkùnrin ọ̀hún náà huwa ìsáàl mọ̀kòròhó bìtọ̀rí kìlọ̀kọ̀fì mọ́kùnrin wọn nígbà yìí ètò ìwọ̀n tí wọ́n dá nígbà yìí ni ìsáàl mọ̀kòrò ó máa ti nǹkan tó burú ní táàfẹ́ bìtọ̀rí kìlọ̀kọ̀fì lọ́nà ti kọ̀ọ̀kọ̀ pamọ́ kí ẹ̀yìn ti wá rárá rárá àwọn tó ní yọjú sọ̀rọ̀ àwọn tó máa lò tí àwọn lè máa lò àwọn tó ń pẹ̀lẹ̀ ara ẹ̀kẹ́ tí pẹ̀lẹ̀ ara yìí àwọn tó ní yọjú wọ́n pàmọ́ ní ìgbàkọ̀kọ̀rọ̀ wọ̀yẹ̀ hóòdù hìnà àràádù kọ́tùlù sí ìsà ibn Maryam lẹ́sìn islam لأن أبتهم قتل الأنبياء واليهود لم يجبنني ويهودي حين أرادوا قتل رسول عيسى بن مريم ما هو آه، النبي عيسى ومريم هو يجوب جانب عليه السلام لأن عادتهم بأنه على عادات اليهود يقتلوا الأنبياء وقوانين ربا فأرادوا أن يقتلوا مسيح بن عليه السلام إنهم يبقى النبي عيسى عليه السلام ذهبوا إلى ملك الكافر وفي قالوا له ولد بابا كثيرين أو ما يجوا ولد بابا كثيرين wọ́n قالوا له إن هذا الرجل wọ́n ni arákùnrin tó dé yìí ọ̀yọ̀gẹ́ yìí yóò dá òfin rẹ̀ nù yóò tí dáwọn òfin rẹ̀ wọ́n lọ pé òfin wọn àwọn ọ̀dọ́pá ọ̀nà ń dá ọ̀ pé òfin rẹ̀ wọ́n ti yóò dá òfin rẹ̀ nù ìpẹ̀lẹ̀ tẹ́wọ̀ tó ti fílẹ̀ wọ́n bí ìmọ̀ bá ti dá lọ yóò tí òfin rẹ̀ ọ̀ ọba yìí wá jùlọ àwọn jama kọlu kàyíká alayhi salam bi qatl masih fadakhalu alayhi fi makanihi yuriduna qatla wọ́n wọlé bá ibi tó wà ológun lálẹ́ láti pa walakinna Allah jalla wa ala makara nabiyyi ọlọ́wọ́ bá sì tó fa nàbí rẹ̀ sallallahu alaihi harma nafsa'u li dhalika yuridu ajr min Allah nabi Isa Allahu akbar awo islam ẹwọ bí islam ti tún ọ̀rọ̀ táwọn yahudi máa sọ christians wọ́n máa sọ pé judas judas lọ da Isa bí wọ́n judas lọ da Isa ẹ wá wo bí àfáà ti gbọ́dọ̀ kalẹ̀ wọ́n ولكن الله جل وعلا مكر لنبيه ولو باسي تفضل وعلق شبح مسيح لو وادى ومسيح يسا على رجل من أتباعه سوى كأنه مليره أبيا ونبي إيسا أبي سنة وكأنه مليا نبي إيسا يقول كان قدم النفس لذلك ونبي قال عليه كل الظلم دي أحبها نبي سيدي كل الظلم إسلامه بقى يقول ọ̀dàlẹ̀ ni ìgbàbọ̀rọ̀ mi yé yí tó ń tọ́ ọ̀dọ́ ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ìrírí àdùn ní ọ̀la pẹ̀lú kókó lọ́wọ́ sọ lẹ́sẹ̀ rẹ̀ àti àṣọ ara ka aná olùmọ̀sẹ̀ ṣe pé ọ̀dà bí ẹ̀kọ́ òǹkà ní ìsá ni fàákàrú wọn bá dámú òkàtàlú wọ̀sọ̀lábù wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ sọ̀tàwébù alákàtàbà lórí igi àgbélébù igi rẹ̀ dùnúnà aná olùmọ̀sẹ̀ wọ́n kọ́ bí ìsá làwọn rufa allahu masu ilaihi in bainihim ọlọ́nà ìgbéna bí i sálàrin wọn ti kọ̀rọ̀ mọ́mú láyé ṣòro na mọ́kò yí wọn wọ́n ala ya kúrò jalla wa ala sọ pé wọ́n máa kásàlóhù wọ́n máa kásàlóhù wọ́n máa fàyíṣà wọ́n máa sọ́lábùhù wọ́n dẹ̀ kàmọ́gbẹ̀lẹ́bù walakin shubbiha lahum tó ní àdàrú máa lójú ni هذا ما نقوله ومكر الله ليه تسمع يقول وان جيتي ọlọ́run bá tètè tó ọlọ́run bá tètè tó tẹ̀ ọlọ́run bá tètè tó lẹ̀ àwọn plot ní ọlọ́run plan ni ó di yé wa wọlá ala ala naam وهذا من باب المقابلة ومدازة ilé wa nù báàbò nǹkan dojúkọrọ àwọn àti nǹkan gbáyé sí nǹkan gbèsànà na adọ́la mi ní oṣù mìíràn wọ̀ tààlà ọ̀hún adùn mi ní oṣù mìíràn ilé jẹ́ nù déédéé àdọ́lọ́wọ̀ bá sùn àwọn tààlà بهلاف مكر مخلوق لأنه ظلم bí yàtọ̀ sí èyí tí àwọn ọ̀dá bí àwọn ń sábò sí ni mo rà pé ní pé wọ́n dìtì ó di bí àwọn ète àìlù fọ́lọ̀n lọ́n sí tó tiẹ̀ ni orítọ̀dọ̀ wọn àkìlá fún mọ́kànlọ́ mọ̀kànlọ́ pẹ́lú lọ́wọ́ bá fa iná òzùm tí èsì tó mẹ́rin yẹn aburú ni lè àná ó bí gẹ́yìrí hàk gbogbo wọn sí lórí òdòdó قال تعالى وقالت طائمة من أهل الكتاب نصبك وكان إنه أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا وآخرة أدبان دعوة يهودة النصارى ونقول أدبان دعوة قلبها مؤمنية لا سبب إلا أن تتكلم كان الله وعا كان كان الله وعا كان الله وعا بين وكفروا آخر بل ولا لا بعد ما وعاد من مكر اليهود أيضا إلينا وأنه ستي اتياما يهودي ثم في تمام مسلمية ولهذا لما خرج النبي صلى الله عليه وسلم إلى المدينة ثم في هجرة في المدينة وظهر أمر الله سبحانه وتعالى شوف يولو قبل كاكر الأمر يلو قبل وانتصر على المشركين في غزوة البدر كلهم نكا مسلمين انا لو وبوري و وشبو نجوغ بدر يوم الفرقان لبقيا دون ظلم كيفية لا أنا هو مسلم اوا كفرين وما عدد اليهود من سد الناس عن دين محمد صلى الله عليه وسلم يهودي الكايه àwọn èèyàn ń gba ẹ̀sìn níbi ìsìnlẹ̀ àwọn èèyàn ń gba ẹ̀sìn ní pẹ̀lú ìrànlọ́wọ́ bádàrí yẹn bádàrí yẹn ọlọ́wọ́ bá fún ọ̀tá lásìkò àti ah, àwọn eléyìí wọn ní agbára ọlọ́wọ́ bá wà pẹ̀lú ọlọ́tọ́ ọ̀gbọ́n ìlà báàrí góòlù àwọn èèyàn three hundred fún ní nǹkan ẹ̀jà ó sì lè kó tó àwọn èèyàn táwùdù nílẹ̀ ní nǹkan tí wọ́n wà well prepared mo kọ́ síbi ète àti ọ̀tẹ̀ lèyí ní ìsìn ọ̀rọ̀ pàmò dúdú wọn kójọ à ń bá wọn jẹ́ ọ̀kọ́ ni wọ́n máa dàrí wọn rú wọ́n dàrí wọn rú àkàrà jẹmọ́ àtúnmínú hùn àwọn kan wá sọ́wọ́ pé àfìlámù fi awọ́lọ̀ nàhàr bí wọn lọ́sọ̀ bí ẹ̀yìn náà mùsùlùmí yẹn máa fi àwọn mùsùlùmí bá ẹ̀mọ̀ wá wá wá sí ìpàdé wa lọ́sàn ẹ̀sìn yẹn pé مسلمين وإذا صاروا آخر النهار هذه أورو لي يتبع على الإسلام تقدسي إسلام يتقدسي إسلام قالوا ما وجدنا في محمد بن صلاحية قالوا ما وجدنا في دين محمد صلاحية قالوا بقى عارف ربنا في أما وشتنا رجل كده بيكون بقى لا لا لا الدنيا هذا قودي أما وشتنا كان الله سبحانه وتعالى من الناس يتبعونكم أو يوم تليوم تقوم فلعين عورانا يوني ما تنسني كلهم مالك ما بوري ẹmà ìgbóhùn ẹjára yìí ẹ̀sì mistake kí àwọn ọ̀tá kún orí gálábà lórí ẹgbẹ́ inú wọn màdù inú wọn màdù ní ọjọ́ mú wọn ó bí fún wọn lẹ́nu ọlọ́mọdé ma tó rẹ̀ sọmọdé wọ́n fọ́ alẹ́nu ọlọ́ọ̀bà ọlá kùránù rẹ̀ ni annakum alkitab pé bẹ́ẹ̀ alkitab ni wọ́n yẹ kò lónà láwọ́lá annakum ma wọ́jẹ́ dùn sàbáhíyá fi dín ni muhammad lama kharaju min wọn ká kẹrí pé wọ́n ń ta àwọn ọmọ ẹ̀sìn فقل دونهم كما سليمون دونهم يوم أتلين فالله أكتهم قلوا بعض تنا سليمون قلوا ما تنا سليمون حسب الله بعض تنا سليمون فهم مسلمين بقول وقال طائفة من أهل الكتاب بني أما كانوا على الكتاب وجدوا كانوا آمنوا بما بالذي أنزل على الذين آمنوا وجه النهار فهم مسلمين يقول حولوا سلاة تقطع ونال ينام يعني أول النهار فوجه شيء أي أوله وجه شيء أوله وقد جميع نبيل بريري وكل من لجها إلى الحيل لتكبير شرع الله دبان دبا كان بيتي هات تشنجي في ولوما وإدرار بأوليائه بمجموعة أمدرني كلا باوا وكيولون وكيولون بلوه àwọn olùyá yìí ayé àwọn tó búṣe ọlọ́ọ̀bà lọ́wọ́ ọ̀rọ̀ fún kò pàládà wọn plan oríṣiríṣi plan oríṣiríṣi plan oríṣiríṣi ó dé ọlọ́mọdé àbúṣe ní ètè wọn lọ́ọ̀bà لأنه على طريقة أهل الجاهلية فإنه على طريقة أهل الجاهلية وقوة في الأوان والسلسة والتسليل والسلسة وأنه طريقة وأهل الجاهلية وكل من صنع أهل السنة وكل من ثانئ أهل السنة وأهل التوحيد والوصول إلى درسه بأقراب دينية فهو على طريقة أهل الجاهلية بل من ذكري فهو أهل السنة من ذكري وأهل التوحيد فهو أني توحيد لوصول إلى قلب من الأقراب الدينية ذكري من دي ولو أو ويد أدى هو فكم وفي تجاتي وان أهل السنة البلان وفي تجاتي بك وفكم وفي تجاتي فهو أنت بلان ìdí wọn fòfówá alàtọ̀rẹ́kì alùjáhìlìyà wọn náà wà lójú ọ̀nà àwọn alùjáhìlìyà ni ọlọ́run ni ọkùnrin àti àgbọ̀nà ha nàṣẹ́nu mi nàlá bùkátà kọ̀rí المزافر أيها إليني كريم في المسطي 3 رجل قيوة جدا والسلام عليكم ورحمة الله وبركاته